àgbélébù mi kí n lè máa tọ̀ ọ́ lẹ́yìn òtòṣì àtẹ́ni ẹ̀gàn wọ́ lohun gbogbo fún mi bí ìní mi gbogbo ṣègbé tí èrò mi gbogbo pin síbẹ̀ ọlọ́rọ̀ ni mo jẹ́ tèmi ni Christ àtọ̀run ẹ̀dá lè ma wàhálà mi yóò mú mi súnmọ́ ọ ni ìdánwò ayé lè bá mi ọ̀rọ̀ ó mú sinmi wá ìbànújẹ́ kò lè ṣe nǹkan bí ìfẹ́ rẹ bá wà fún mi ayọ̀ kò sì lè dùn mọ́ mi bí wọn kò sí nínú rẹ̀. ọkàn mi gba ìgbàlà rẹ̀ borí ẹ̀ṣẹ̀ àtẹrù fàyọ̀ wà nípòkípò máa ṣiṣẹ́ lọ má wẹ̀yìn ro tẹ̀mí tó wà nínú rẹ àti fẹ́ bàbá sí ọ wo lùgbàlà tó kú fún ọ ọmọ ọ̀run má ṣe kùn kọjá látòore sógo nu àdúrà ohun ìgbàgbọ́ ọjọ́ àìlópin wà fún ọ bàbá yóò mú ọ débẹ̀ iṣẹ́ rẹ láyé fẹ́rẹ̀ pin ọjọ́ àjò rẹ ń bùṣe ìrètí yóò padà sáyọ̀ àdúrà sórin yìí. àwa la tún fẹ́ fohùn kan. yìn orúkọ rẹ ká tó túká lọ. níparí ìsìn àdìdé láti yìn. a ó sì kúnlẹ̀ fún ìbùkún rẹ fàlàáfíà fún wa bá ti ń relé. jẹ́ ká parí ọjọ́ yìí pẹ̀lú rẹ. pa àyà wa mọ́ sì ṣọ́ ètè wa. tá a fi pe orúkọ rẹ nílé yìí. fàlàáfíà fún wa lóru òní.

souls alike to thee. Fàlàáfíà fún wa lọ́jọ́ ayé wa. Rẹ̀ wá lẹ́kún kò sì gbè wá níjà. Sorrow and ní gbogbo ìjagun ayé yìí. the conflict sea. Pè wá bàbá sọ́run àlàáfíà. To Lord, eternal. gbọ́ ègbè ẹ̀bẹ̀ wa gbọ́ àdúrà tá a mú wá fi agbára fún ọkàn wa ká lè gbé pẹ̀lú ìgboyà. bó ṣe pápá oko tútù tàbí nínú aginjù. No ipòkípò tó wù ká wà. ká sìn ọ́ pẹ̀lú ayọ̀. ní ìhà omi dákẹ́ rọ́rọ́ ni ọkàn wa yóò sinmi a ó fayọ̀ mọ́ mi yìí tó ń ṣàn nínú àpáta. agbára wa nígbà àárẹ̀ ní àjò ṣàtọkùn wa nú ewu òun ìjákulẹ̀ bàbá wà ní ẹ̀gbẹ́ wa. Ba, wa Please confess the scripture. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́wọ́ ìwé mímọ́ yìí tẹ̀lé mi. He that dwelleth ẹni tó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè. èmi ò wí fún ọlọ́run pé ìwọlé ààbò àti odi mi ọlọ́run mi ẹni tí èmi the ní tòótọ́ òun ó gbà ọ́ nínú ìkẹ́kùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi ìyẹ́ rẹ̀ bu abẹ́ ìyá apá rẹ̀ ni wọn yóò sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò ṣe asà àti apáta rẹ̀ ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rùrù tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ní òkùnkùn tàbí fún ìparun tí ń runi ní ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú lé ẹ̀gbẹ́ rẹ àti ẹgbàárùn lé apá ọ̀tún rẹ ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ kìkì ojú rẹ ni wọ́n máa fi rí tí ó sì máa fi wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ olúwa ní í ṣe ààbò mi ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ búburú kan kì yóò ṣubú lù ọ́ bẹ́ẹ̀ lé àròkárò kì yóò súnmọ́ ilé rẹ nítorí yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ nítorí rẹ láti pa ọmọ lọ́nà rẹ gbogbo wọ́n gbé ọ sókè lé ọ wọn kí wọ́n kọ́ mọ́ bá fẹsẹ̀ rẹ gún òkúta ìwọ kọjá lórí kìnìún àti ipa mọ́lẹ̀ ẹ̀ẹ́gbọ́rọ̀ kìnìún àti ejò ńlá nìwọ fi ẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀ nítorí tí ó fẹ́ ìfẹ́ rẹ̀ sí mi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 àti ẹrù ara mi sí inú agbára tó ń ṣiṣẹ́ ìyanu tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù mo rí ẹ̀jẹ̀ egungun àti ẹrù ara mi sí inú agbára tó ń ṣiṣẹ́ ìyanu tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù mo mọ odi yí àgọ́ ara mi ká kúrò lọ́wọ́ àyálu gbogbo àwọn kòkòrò àrùn ní orúkọ Jésù mo mọ odi yí àgọ́ ara mi ká kúrò lọ́wọ́ àyálu gbogbo àwọn kòkòrò àrùn ní orúkọ Jésù inú ẹ̀mí mímọ́ jó gbogbo irúgbìn àrùn tó ń bẹ nínú àgọ́ ara mi di eérú ní orúkọ Jésù inú ẹ̀mí mímọ́ jó gbogbo irúgbìn àrùn tó ń bẹ nínú àgọ́ ara mi di eérú ní orúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù wé ayé mi po ní orúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù wé ayé mi po wé ayé mi po ní orúkọ Jésù mo pa gbogbo wọn àìsàn tó ń sọ̀rọ̀ lòdì sí ayé mi lẹ́nu mọ́ ní orúkọ Jésù mo pa gbogbo wọn àìsàn tó ń sọ̀rọ̀ lòdì sí ayé mi lẹ́nu mọ́ ní orúkọ Jésù gbogbo wọn àìsàn tó ń sọ̀rọ̀ lòdì sí ayé mi mo pa yín lẹ́nu mọ́ ní orúkọ Jésù jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kó fún mi ní àjẹsára kúrò lọ́wọ́ gbogbo àìlera ní orúkọ Jésù jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kó fún mi ní àjẹsára kò lọ gbogbo àìlera ní orúkọ Jésù ohunkóhun èyí tí mo ti jẹ tàbí tí mo gbé mì ní lọ́wọ́lọ́wọ́ tó ń yọ ìlera mi lẹ́nu ẹ yọ dànù nípa agbára Ọlọ́run ní orúkọ Jésù àgọ́ ara mi kọ ojú ìjà sí gbogbo àwọn àrùn gbẹ̀mígbẹ̀mí àgọ́ ara mi kọ gbogbo àwọn àrùn gbẹ̀mígbẹ̀mí ní orúkọ Jésù àgọ́ ara mi kọ ojú ìjà kó o sì kọ gbogbo àwọn àrùn tó ń gbẹ̀mí ní orúkọ Jésù èyí yòówù nínú ẹ̀yà ara mi tí ò ṣiṣẹ́ bó ti tó àti bó ti yẹ gba agbára àjíǹde ti Jésù Kristi ní orúkọ Jésù ẹ̀yà ara mi tí ò ṣiṣẹ́ bó ti tó àti bó ti yẹ gba agbára àjíǹde ti Jésù Kristi èmi kì yóò kú ní orúkọ Jésù bí kò ṣe yíyè ní orúkọ Jésù èmi kì yóò kú bí kò ṣe yíyè láti ròyìn sí ọlọ́run ní orúkọ jésù èmi kì yóò kú bí kò ṣe yíyè láti ròyìn sí ọlọ́run ní orúkọ jésù gbogbo ọfà ìlera tí wọ́n ta lòdì sí mi ẹ padà sọ́dọ̀ wọn tó rọ yín ní orúkọ jésù ẹ padà sọ́dọ̀ wọn tó rọ yín ní orúkọ jésù ìwà agbára fi ní ṣòfò àgọ́ ara mi ò sí fún ọ pòórá dànù ní orúkọ Jésù pòórá dànù ní orúkọ Jésù gbogbo ègún ti àìlera tó ń ṣiṣẹ́ lòdì sí ayé mi ẹ kú ní orúkọ Jésù ẹ kú ní orúkọ Jésù ẹ̀yin ègún àìlera tó ń ṣiṣẹ́ lòdì sí ayé mi ẹ kú ní orúkọ Jésù àkàbàkàkàbà tàbí ìlò èyí tó ń mú àwọn mọ̀nàmọ́ná búburú wọ inú àgọ́ ara mi lọ ẹ dànù ní orúkọ jésù ẹ fọ́ dànù ní orúkọ jésù àkàbà tó ń mú mọ̀nàmọ́ná búburú wọnú àgọ́ ara mi ẹ fọ́ dànù ní orúkọ jésù mo gba egbògi ẹ̀jẹ̀ mo gba ajíra nípa agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ jésù ní orúkọ jésù mo gba egbògi ẹ̀jẹ̀ àti ajíra tó tòkè ọ̀run wá nípa agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ jésù ní orúkọ jésù ètò àjẹsára àgọ́ ara mi di ohun tí ò ṣeé pè níjà látọwọ́ àìlera ká ìlera ní orúkọ Jésù di ohun tí ò ṣeé pè níjà látọwọ́ àwọn àìlera ní orúkọ Jésù ẹ̀yin àjàgà àti májẹ̀mú àrùn ẹ fọ́ ní orúkọ Jésù ẹ fọ́ ní orúkọ Jésù ẹ fọ́ ní orúkọ Jésù gbogbo ètò ẹ̀mí ikú fún àgọ́ ara mi mo pa yín dànù ní orúkọ Jésù gbogbo ètò ẹ̀mí ikú fún àgọ́ ara mi mo pa yín ní orúkọ Jésù mo pa yín ní orúkọ Jésù gbogbo àwọn àìlera tí àwọn àjẹ́ ń ṣe àtìlẹ́yìn fún ẹ kì yóò súnmọ́ ilé mi ní orúkọ Jésù gbogbo àìlera táwọn àjẹ́ tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún ẹ kì yóò súnmọ́ ibùdó mi ní orúkọ Jésù mo sọ règbé sí gbogbo àwọn tó ń yọ Ísírẹ́lì ayé mi lẹ́nu ní orúkọ Jésù mo fọ ohùn ègbé sí gbogbo àwọn tó ń yọ Ísírẹ́lì ayé mi lẹ́nu ní orúkọ Jésù nípa agbára iná Jésù Kristi mo lé gbogbo àìlera jáde kúrò nínú àgọ́ ara mi ní orúkọ Jésù nípa agbára iná Jésù Kristi mo lé gbogbo àìlera jáde kúrò nínú àgọ́ ara mi ní orúkọ Jésù gbogbo ẹ̀wù àìlera ẹ jóná ní orúkọ jésù gbogbo aṣọ àìlera ẹ gbiná ní orúkọ jésù gbogbo aṣọ àìlera ẹ jóná ẹ jóná ẹ jóná ní orúkọ jésù bẹ́ẹ̀ mo gbé ẹ̀jẹ̀ jésù mu mo gbá gbogbo ẹ̀mí òkùnkùn àìlera ẹ̀mí òkùnkùn ti àìsàn jáde kúrò nínú àgọ́ ara mi ní orúkọ jésù mo mú iná ọlọ́run sínú mo gbá gbogbo irúgbìn ti àìlera irúgbìn ti àìsàn mo gbá wọn jáde kúrò nínú àgọ́ ara mi ní orúkọ jésù mo mí iná ọlọ́run sínú ẹ̀yin irúgbìn àìlera ẹ jáde kúrò nínú àgọ́ ara mi ní orúkọ jésù ìkọ́ tí àwọn afiniṣòfò lò ẹ pòórá dànù kúrò nínú àgọ́ ara mi ní orúkọ jésù ìkọ́ àwọn afiniṣòfò ẹ pòórá dànù kúrò nínú àgọ́ ara mi ní orúkọ jésù jẹ́ kí agbára òjìji olódùmarè kó sí ìjìbò mi ní orúkọ jésù jẹ́ kí agbára òjìji ti olódùmarè kó sí ìjìbò mi kó sí ìjìbò mi kó sí ìjìbò mi ní orúkọ jésù olúwa jẹ́ kí àgọ́ ara mi kó gbóná ní àgbóná jù fún gbogbo àwọn ẹ̀mí òkùnkùn ti àìsàn ní orúkọ Jésù Olúwa jẹ́ kí àgọ́ ara mi kó gbóná lágbóná jù fún gbogbo ẹ̀mí òkùnkùn ti àìsàn ní orúkọ Jésù ẹ̀jẹ̀ mi gba àjẹsára látọwọ́ ẹ̀mí mímọ́ wá ní orúkọ Jésù ẹ̀jẹ̀ mi gba àjẹsára látọwọ́ ẹ̀mí mímọ́ wá ní orúkọ Jésù ẹ̀jẹ̀ mi gba àjẹsára látọwọ́ ẹ̀mí mímọ́ wá ní orúkọ Jésù ìwọ ẹ̀jẹ̀ mi gba àjẹsára látọwọ́ ẹ̀mí mímọ́ wá ní orúkọ Jésù ẹ̀jẹ̀ mi gba àjẹsára gba àjẹsára gba àjẹsára látọwọ́ ẹ̀mí mímọ́ wá ní ní orúkọ Jésù ẹ̀jẹ̀ mi gba àjẹsára látọwọ́ ẹ̀mí mímọ́ wá ní orúkọ Jésù ìwọ ẹ̀jẹ̀ mi gba àjẹsára èyí ti ọwọ́ ẹ̀mí mímọ́ wá ní orúkọ Jésù àjẹsára látọwọ́ ẹ̀mí mímọ́ wọ inú ẹ̀jẹ̀ mi lọ ní orúkọ Jésù ẹ̀jẹ̀ mi gba àjẹsára látọwọ́ ẹ̀mí mímọ́ wá ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ìwọ ẹ̀jẹ̀ mi níbi gbogbo gba àjẹsára látọwọ́ ẹ̀mí mímọ́ wá ní orúkọ Jésù. ní orúkọ jésù gbogbo ẹ̀gbọ́ ara mi ajesara, gba àjẹsára èyí ti ọwọ́ ẹ̀mí wá ní orúkọ Jesus' name we have prayed. Amen. God bless you in Jesus name. We bring you great physician our testimony. Àwọn ẹ̀rí tó wá láti inú ìpàdé wákàtí oníṣègùn ńlá la mú tọ̀yìn wá báyìí. Èyí ni ẹ̀rí kìíní. A week to my fortieth birthday, I was ọ̀sẹ̀ kan sí ìgbà tí mo ṣe ọjọ́ ìbí mi. Mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń yún mi lára àti jókòó di lára gidigidi. Kò sì ẹni tó máa ràn mí lọ́wọ́ bí kò ṣe ara mi. x-ray oríṣiríṣi àyẹ̀wò ni mo ṣe ṣùgbọ́n wọn ò rí nǹkan kan èmi àtẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà pé kọ́lọ́run dá sọ̀rọ̀ náà ṣùgbọ́n a darapọ̀ mọ́ ìpàdé wákàtí oníṣègùn ńlá nísìnyí mo wà ní ìpọ́lọ́run ti wò mí sàn. Our next testimony goes like this. Praise the name of the Lord. Hallelujah. I'm testifying from Italy. Mo the month of January, I contacted COVID-19 for four good weeks. I tested positive and was very sick. Ara came to sì lélẹ̀, ara mi to hear voices telling me I will not recover. Tó ń sọ pé mi I kept following our father in the Lord in all the online programs the Great Christian Hour program ìpàdé wákàtí oníṣègùn lá ìpàdé omi mánà àti ìpàdé agbára gbọ́dọ̀ pàrọwọ́. lẹ́yìn tá a parí ìpàdé wákàtí oníṣègùn lá kan wọ́n ní ká gbé ọwọ́ àti ibikíbi nínú àgọ́ ara wa ta ní ìpèníjà but with faith mi ò ní agbára ṣùgbọ́n pẹ̀lú ìgbàgbọ́ mo gbọ́wọ́ lé orí mi wọ́n ní ká pàṣẹ ohunkóhun èyí tí kì í ṣe ti ọlọ́run tó ń bẹnu àgọ́ ara wa pé kó jáde ní orúkọ jésù bẹ́ẹ̀ ni mo ṣe lójú ẹsẹ̀ mo sì gba okun padà. nígbà tó yá tí mo lọ ṣe àyẹ̀wò ti covid nineteen mi wọ́n ní mi ò ní àrùn náà mọ́ ẹ̀yin olúwa lógo. never run dry. òróró our next testimony goes like this. praise the lord i would like to give glory to god almighty that answer prayers. last week saturday and sunday i had problems with my ears. lọ́jọ́ saturday tó kọjá mo ní and to the glory of god mo darapọ̀ mọ́ ìpàdé wákàtí oníṣègùn lá fún ògbó ọlọ́run ara mi jésù àmín ẹlòmíràn tó ń jẹ́ sẹ́pẹ́ yín olúwa lógo mò ń dúpẹ́ fún ìwòsàn ọlọ́run nínú ayé mi lóṣù tó kọ ọdún kọkàn kejìlá mo níra nínú ikùn mi mo ṣe àyẹ̀wò mo ń fi omi mánà gbàdúrà àti kókó àdúrà wákàtí oníṣègùn ńlá mo ta òróró àdúrà lé ara mi lórí nígbà tán sì ṣe àyẹ̀wò wọ́n ní mi ò ní àrùn kankan ìgbàgbọ́ mi pọ́lọ́run ti wò mí sàn not return all glory to God Almighty. May God continue to bless Dr. Olukoya. Surely the Lord is in this place. Another testify writes, Praise the Lord, I will like to share my testimony and return all glory to God Almighty. I was diagnosed four a protein S and C deficiency. and that was said to mi àìlera mi ó wá látàrí The test was carried out nínú the same mi. And I was advised not to sit at a particular place for too long because of the deficiencies with no medications. I was then referred to see a, a for another test. Before I went to visit the doctor, I have been participating in the Mana Water Program and the Great Physician Hour Program. I'm not a member of Mountain of Fire Miracle Ministries, but I don't join any of the weekly online programs. As God will have it and the glory of God Almighty, the result came out negative and I was finding no traces of any deficiencies again. next thing that the doctor was asking, how is it possible dókítà wa ń béèrè pé báwo lè ṣe é ṣe wọ́n ní kò sí sí egbògi kankan nítorí pé àrùn àjogúnbá ni mo dá gbogbo ògo náà padà fún ọlọ́run olódùmarè hallelujah. ẹlòmíràn tó ń jẹ́rìí sọ pé mò ń jẹ́rìí fún ògo ọlọ́run nínú ayé mi àwọn ní ìrí agbára ìwòsàn ọlọ́run ní ìbẹ̀rẹ̀ ọdún yìí mo rí pé ọmú mi le níbi kókó orí rẹ̀ mo bá ń fi òróró mo fi ń ra omi mánà mò ń bù sí ní ojoojúmọ́ bẹ́ẹ̀ mo máa ń gbá gbogbo bẹ̀ ní gbogbo gbà gẹ́gẹ́ bí mo wá bá ní ká gbá ẹ̀bẹ̀ nínú àwọn ìpẹ́ gba à ń ta lórí ẹ̀rọ alátagbà. This morning when I checked all traces were gone. Lówùrọ̀ yìí nígbà tí máa yẹ̀ wò gbogbo àpẹẹrẹ àìsàn náà ti fi mí sílẹ̀. Gbogbo ọmú méjèèjì ló sì ń ṣe dáadáa ẹ̀yin Olúwa hallelujah. Our next testimony goes like this praise God. ẹni sọ pé ẹ̀yin olúwa lógo ọlọ́run gbà mí kúrò lọ́wọ́ aya ọ̀run kò sì sí ìbálòpọ̀ lójú àlá mọ́ mo mọ̀ pé iṣẹ́ ìyanu mi yóò wà títí. èkejì nínú ìpàdé wákàtí oníṣègùn náà mo rí ìwòsàn gbà mo máa ń lálàá ìfọ́jú having problem with my eyes. mo ní wàhálà pẹ̀lú ojú mi. but during the service I received my healing. nínú ìpàdé náà ni mo rí ìwòsàn gbà. I pray that my healing is permanent in Jesus mighty name. ìwòsàn mi yóò wà títí ní orúkọ Jésù àmín. Praise God. Ẹni sọ pé ẹ̀yin Olúwa lógo. I want to give glory to the God of mountain of fire and miracles Ọlọ́run orí òkè náà ṣe ìyanu. In March twenty twenty one. Ní oṣù kẹta ọdún twenty twenty one. Which has been ìrora ọlọ́jọ́ pípẹ́ kan yọ mí lẹ́nu. Due to many sessions of fasting. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ààwẹ̀ tí mo gbà wọ́n ní mo ní ọgbẹ́ inú a lot of tests were carried out at the hospital to determine how far it had spread. láti mọ bó ti tàn ká nínú ayé mi ṣùgbọ́n fún ògo ọlọ́run àti ìyàlẹ́nu àwọn dókítà kò lọ síbi kankan kò tàn kálẹ̀ níbi kan ṣu ló wà. I have had this pain for over a year now. Ọlọ́run nìkan ṣoṣo ló lè gba ògo rẹ̀ nítorí pé ìrọ́nà ti wà nínú mi fún ọdún kan nínú oṣù kẹrin ọdún twenty twenty one ni mo ṣiṣẹ́ abẹ wọ́n sì mú kúrò. And I was not on any medication after surgery. Mi ò sì lo egbògi kankan lẹ́yìn tí mo ṣe iṣẹ́ abẹ náà tán lẹ́yìn èyí mi ò ṣaláì má darapọ̀ mọ́ ìpàdé wákàtí oníṣègùn ńlá bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ sí mu mi mana nìkan ṣoṣo lóṣù kínní ọdún yìí mo tún lọ ṣe àyẹ̀wò wọ́n sì sọ pé kò sí àrùn kankan nínú ikùn mi mọ́ èyí ni ìfihàn agbára ọlọ́run olódùmarè. I want to thank God Almighty for the life of Dr. Olukoya. May God to empower him with fresh anointing on a daily basis in the mighty name of Jesus. I cover my testimony with the blood Jesus. Praise the Lord. hallelujah. ẹ̀yin olúwa lógo hallelujah. our next testifier writes. ẹlòmíràn tó ń jáde kọ̀wé báyìí pé olúwa kó máa bùkún dókítà olúkọ̀yà síwájú sí i. received healing from eye pain. nínú ìpàdé wákàtí oníṣègùn lá ọlọ́run gbà mí sílẹ̀ kúrò lọ́wọ́ gbogbo ìrora nínú ojú. mo gbá ibi tó ti ń yọ mí lẹ́nu gẹ́gẹ́ bó ṣe fún wa ká ṣe nígbà mọ́kànlélógún látìgbà náà ojú òòrò mímọ́ mo wá dá ògo náà padà fún ọlọ́run olódùmarè báyìí nítòótọ́ ọlọ́run ń bẹ níyìn ẹlòmíràn tó jẹ́ ẹ̀sẹ̀pẹ̀ yìí olúwa lógo mo gba ọlọ́run gbọ́ pé n ó rí ọmọ rere bí fún ọdún méje gbáko uh, mo darapọ̀ mọ́ ìpàdé wákàtí oníṣègùn ńlá èyí tí wọ́n sì sọ pé kí gbogbo àwọn tó ń wojú olúwa fún ìbísí àti ìrẹ̀sì kan gbé ọwọ́ lé ikùn wọn wọ́n sì gbàdúrà gidigidi fún wa lóṣù kẹsàn-án ọdún wọn ni mo ti lóyún ní ọdún twenty twenty one ọlọ́run wá bùkún ẹbí mi pẹ̀lú ọmọkùnrin làǹtìlanti jésù ẹ ṣeun èyí ni ẹ̀rí mìíràn tó kọ eyín olúwa lógo mo fẹ́ dúpẹ́ fún ohun tọ́lọ́run ṣe fún mi nínú ìpàdé wákàtí oníṣègùn ńlá tá a ṣe lórí ẹ̀rọ alátagbà lọ́jọ́ sátọ̀dé. Dr. Lukoya asked us to use our hands to smite wherever we have pain forty times. I smoothed my back bẹ́ẹ̀ mo gbẹ́ ẹ̀yìn mi tó ro mí mo sì rí ìwòsàn gbà jésù ẹ mà ṣeun tẹ́ wò mí sàn ìwòsàn mi yóò wà títí láé ní orúkọ ńlá jésù àmín. our next testimony goes like this praise lord hallelujah ẹlòmíràn tó ń jẹ́rìí kọ̀wé sí wa báyìí pé ẹ̀yin olúwa lógo hallelujah. god almighty for his divine intervention. mo fi ìbùkún fún olúwo olódùmarè fún ìdásí àtòkè ọ̀rọ̀ wa and the person with the history of asthma. I could not breathe. I was cold and experienced serious fatigue. I listened to the Breakfast Hour program and I smote my chest when Dr. told us to smack anywhere we're having pains 21 times. Anytime I did that, I always felt relieved. Today, I tested negative without becoming a patient of isolation center. Praise the Lord, my testimony is permanent in Jesus' mighty name. Amen. orúkọ Jésù àmín. if you would like to share your testimonies with us. tẹ́ bá ń fẹ́ láti jẹ́rìí pẹ̀lú wa a rọ̀ yín pé kẹ́ kọ àwọn ọ̀rọ̀ ẹ̀rí yín sí wa ní orí nọ́mbà ẹ̀rọ WhatsApp wa èjì ẹ̀ta ẹ̀rin èje odò ẹ̀rin èjì ẹ̀sán ọ̀kan ẹ̀ta àrún ẹ̀ta ẹ̀jọ bákan náà ẹ lè kọ̀wé sí wa lórí ẹ̀rọ alátagbà wa ẹ ṣeun Ọlọ́run yóò bùkún ní orúkọ Jésù àmín. Mountain of Fire and Miracles Ministries, MFM, is a full gospel ministry devoted to the revival of apostolic signs of Holy Ghost fireworks and the unlimited demonstration of the power of God to deliver to the uttermost absolute holiness within and without as the greatest spiritual insecticide and a prerequisite for heaven is taught openly. Mountain of Fire and Miracles Ministries is a do it yourself gospel ministry where your hands are trained for war and your fingers for battles. Through your prayers today, your your lives will not remain the same in Jesus' name. to me, Lord. bless you in the mighty name of the Lord Jesus Christ. Ọlọ́run yóò bùkún fún yín ní orúkọ ńlá Jésù Kristi. This is your friend in the school of prayer and deliverance. Èmi lọ̀rọ̀ ẹ nílé ìwé ìtúsílẹ̀ àti àdúrà Daniel Olúkọ̀yà. You are welcome to this great festival. Tọ̀yàyà tọ̀yàyà la kì í kàwọ́ sí ìpàdé wákàtí oníṣègùn láàyè. God shall single you out for honour in the name of Jesus. Agbára Ọlọ́run á yà yín sọ́tọ̀ fún ọlá ní orúkọ Jésù. As you join us in this program. Bẹ̀ẹ̀ ti ń darapọ̀ mọ́ wa nínú ìpàdé yìí. Darkness in your life is broken to pieces in the name of Jesus. Gbogbo ìgbàmú òk òkùnkùn nínú ayé yín ni a fọ́ sí wẹ́wẹ́ ní orúkọ Jésù ọlọ́run olódùmarè tí í ṣe ọlọ́run Abraham Isaac àti Jacob á dáhùn àdúrà yín ju bó ti ṣe yẹ lọ ní orúkọ Jésù pit the enemy has prepared. kò dò tọ́ta ti gbẹ́ sílẹ̀. to divert your benefits. láti darí àyànmọ́ rẹ àti àǹfààní rẹ sí agbára ọlọ́run á di ní orúkọ jésù. tonight in this program. làásàlẹ̀ nínú ìpàdé yìí. great physician shall heal every injury oníṣègùn ńlá á wo gbogbo ọgbẹ́ gbogbo egbòsàn ní orúkọ Jésù lọ́kàn lára àti lẹ́mìí mo pàṣẹ pé gbogbo ejò àti àkékè tí wọ́n rán láti dá ayé rẹ̀ láàmú la ó fọ́ sí wẹ́wẹ́ ní orúkọ Jésù every program of darkness opposing your greatness shall clear away. gbogbo ètò òkùnkùn tó tako ìsọdídínlá rẹ la ó palẹ̀ mọ́ rẹ̀. raise against your life shall scatter. gbogbo ọ̀pá ìpọ́njú tó gbé de sí ọ yóò túká yóò túká yóò túká yóò túká. and you shall recover tenfold. ní ìlọ́po mẹ́wàá lẹ́ ó gba ohun rere gbogbo tẹ́ ti pàdánù ẹ̀ ó gbà wọ́n padà ní ìlọ́po mẹ́wàá ní orúkọ Jésù. ohun rere èyí tẹ́ ti sọnù ní ìlọ́po mẹ́wàá lẹ́ ó gbà wọ́n padà ní orúkọ lórúkọ jésù. àwọn ọdún tẹ fi ṣòfò ní ìlọ́kọ mẹ́wàá lẹ́wọ́ gbà padà agbára tí ò fẹ́ kẹ́ gbórí sókè yóò túká sí ìsọdahoro nípa agbára tó ń bẹ nínú orúkọ jésù. wọ́n sọ wọ́n dà sí ìtahoro lórúkọ jésù. bẹ̀tí ń darapọ̀ mọ́ ìpàdé ìka ọlọ́run á dìde á sì tún ìtàn ayé yín kọ ní orúkọ jésù kristi. In the mighty name of ní orúkọ ńlá Jésù You shall bury every enemy assigned to terminate life. gbogbo ọ̀tá tí wọ́n rán láti gbé ayé yín sin láti fòpin sí ayé ilẹ̀ ó gbé sin ní orúkọ Jésù. àmín méje àmín àmín àmín àmín àmín àmín àmín. It's time to sing the anthem. Ó tàkókò láti kọ orin ìpàdé yìí oníṣègùn láwàní àti gbọ́ ìró ẹsẹ̀ Jésù. Oníṣègùn láwàní Jésù àbánidára. kọjá lọ báyìí onítùúra fagbọgbẹ́ òṣàwò tán àrùn bó ti sọ fáláìsàn ni létí adágún ó wí bẹ́ẹ̀ nísìnyí ó ń fẹ́ wò sàn bí ó ń fẹ́ wò sàn bí ó ń fẹ́ wò sàn bí wàhálà ìlera wa wá ẹlẹ́ṣẹ̀ wa omi iye ti ń ṣan omi ìwẹ̀nùmọ́ wọ inú rẹ̀ ìlú. wọ yóò sì rí Sing these songs loud and clear. Ẹ àwọn orin yìí kẹsì gbóhùn sókè kọ wọ́n. Olúwa rẹ̀? ẹlẹ́rọ̀lé ọba ńlá ti show yá. eterno, always do. fẹ́lẹ́rù nìyí ọba láti ṣòwò yára. Magnify the Lord with me. Exalt the name of Jesus. Magnify the Lord with me. Exalt the name of Jesus. Jesus. Magnify the Lord with me orúkọ Jésù yìí ga mi olúwa lágbẹ́ mi orúkọ Jésù yìí ga mi ìfọdàwà gbèsè me? Orúkọ Jésù Jesus, ga mi ìfọdàwà gbèsè mi. Orúkọ Jésù yìí ga. Father, we thank you for another garden that the great physician. Bàbá dúpẹ́ fún ìkórajọpọ̀ mìíràn tí wákàtí oníṣègùn ńlá. Àdúpẹ́ pa akópẹ́ láti ti kọ́ ṣe lọ́rọ́ wà. Ọ̀rọ̀ náà sì wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run sọ̀rọ̀ nípasẹ̀ àṣẹ ti dáwọ́ gbogbo. Kò sóhun tá a dá bí kò sí nípasẹ̀ rẹ̀. Bàbá dúpẹ́ apá ṣèlérí pé ìlera yóò jìnnà sí àwọn ọmọ rẹ̀ nínà sùn jẹ́ kọ́ tí ó pa àwọn ọ̀rẹ́ wọn láyà tí ó sì yẹ àwọn ọ̀tá wọn lẹ́nu jẹ́ kí agbára ẹ̀túsílẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ báyìí ká agbára ẹ̀túsílẹ̀ ọlọ́run kó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ gba ẹ̀túsílẹ̀ rẹ gba ìwòsàn rẹ ní orúkọ jésù ẹ ṣeun bàbá ọ̀run ní orúkọ ńlá jésù la gbàdúrà àmín àmín àmín. tonight we are going to listen to this message which has been blessed my life. láṣálẹ̀ yà ó tẹ̀sí gbọ́ ọlọ́run ló ti bùkún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọlọ́run yóò fún lórúkọ jésù ìwé ìṣe àwọn àpọ́stélì orí kẹrin ìwé ìṣe àwọn àpọ́stélì orí kẹrin láṣálẹ̀ the wonder working power. a ó máa gbéyẹ̀wò tí mo pè ní agbára tó ṣiṣẹ́ ìyanu. power. agbára tó ń ṣiṣẹ́ ìyanu kò fẹ́ kéèyàn kan kígbe lóhùn rárá. your voice is not loud enough. ohùn rẹ̀ ò lọ sókè tó. say it again loud and clear. ẹ sọ ọ́ lẹ́ẹ̀kan sí lóhùn tó já the wonder working power. agbára tó ń ṣe iṣẹ́ ìyanu iṣẹ́ àwọn apọ́stẹ́lì oríkẹrin ẹsẹ̀ kẹsàn-án ìwé ìṣe àwọn apọ́stẹ́lì oríkẹrin ẹsẹ̀ kẹsàn-án. The lame man by the beautiful gates in the temple had been healed. Arọkọ ní tẹ́ḿpìlì ó ti gbàwòsàn but he had a problem. ó wà níbi ẹnu ọ̀nà dáradára ni lówùúrọ̀ ọjọ́ kan ìtàn ayé rẹ̀ ó yí padà nígbà tí arọ yìí fi lé sílẹ̀ téèyàn kan bá sọ pé a padà wálé pẹ̀lú ẹ̀rí á jiyàn ṣùgbọ́n ní nǹkan bí ìṣẹ́jú márùn-ún àbókéré ayé rẹ̀ yí padà títí láé iṣẹ́ ìyanu ìṣẹ́jú márùn-ún tí ó yí ayé rẹ̀ padà á ṣẹlẹ̀ sí ọ ní orúkọ Jésù àmì yìí lágbára apostles were being aroused. nísìnyí wọ́n ń dààmú àwọn apostoli nítorí pé wọ́n wọkùnrin sàn wọ́n ń wá láti ti ìwòsàn náà lẹ́yìn ọ̀rọ̀ tó ba inú jẹ́ ni àwọn tó wá sí tẹ́ḿpìlì tí wọ́n gbàdúrà kọ́ pọ́lọ́run inú wọn ò dúpẹ́ ẹni tó ti tó di àrùn láti mọ́ ti bí wá rìn inú bíbélì sọ pé ọkùnrin yẹn burú jáì ìwé àṣẹ àwọn apostoli kẹrẹsẹkẹsàn wà bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí ó bá wá ṣe pé à ń wádìí wa lónìí ní ti iṣẹ́ rere tí a ṣe lára bìrùn yìí tí a sì mú ọkùnrin lára dá kí èyí kó bí gbogbo yín àti gbogbo ènìyàn Ísírẹ́lì pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì tí ẹ̀yin kọ̀ mú àgbélébù tí Ọlọ́run gbègbè kúrò nínú òkú nípa rẹ̀ ni ọkùnrin yìí ti fi dúró níwájú yín ní dídára ṣíṣá èyí ni òkúta tí ẹ̀ ti ọwọ́ ìyẹn ọmọdé kọ̀ sílẹ̀ tí ó wá di pàtàkì igun lé ó wá lọ sọ gbólóhùn kan tó lágbára jù nínú bíbélì ó ní kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a lè fi nínú ènìyàn tí a pa tàyè fi gbanilà kò sí orúkọ mìíràn kò sí ìgbàlà níbòmíràn yàtọ̀ síbi orúkọ Jésù ẹsẹ̀ kẹtàlélógún nígbà tí wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ wọ́n sì sọ sọ́dọ̀ àwọn ẹgbẹ́ wọn wọ́n sì ròyìn ohun gbogbo tí wọ́n ti olórí àlùfáà àti àwọn àgbà nígbà tí wọ́n sì gbọ́ wọ́n fi ọkàn kan gbé ohùn wọn sókè sí ọlọ́run wípé olúwa ìwọ tí ó dá àti ayé àti òkun àti ohun gbogbo tí ń bẹ nínú wọn ìwọ nípa ẹ̀mí mímọ́ tí ó ti ẹ̀ dáfídì bàbá wa ránṣẹ́ rẹ̀ wípé èéṣe tí àwọn kèfèrí fi ń bínú àti tí àwọn ènìyàn ń gbèrò wọn asán asán àwọn ọba ayé dìde àti àwọn ìjòyè kó ara wọn jọ sí olúwa àti sí kristi rẹ̀ ní tòótọ́ sáà ní jésù ọmọ mímọ́ rẹ ẹni tí ìwọ ti fi ròyàn láti ṣe ohun tí ìwọ ọwọ́ rẹ ti mú láti máa ṣe nísinsìnyí olúwa kíyèsí ìkìlọ̀ wọn ó ní olúwa kíyèsí wọn ń yọ wá lẹ́nu kí o sì fi fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ láti máa fi ìgboyà gbogbo sọ ọ̀rọ̀ rẹ kí ìwọ kí o sì fi nínú ọwọ́ rẹ ṣe dídára àti kí iṣẹ́ àmì àti ẹ̀yà mi kí o sì máa ṣe nígbà tí wọ́n sì gbàdúrà tán ibi tí wọ́n ti gbé péjọ sí mìtìtì gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́ wọ́n sì ń fi ìgboyà sọ ọ̀rọ̀ ọlọ́run agbára tó ń ṣe iṣẹ́ ìyanu iṣẹ́ àmì ìyanu a máa kópa pàtàkì nínú ìwé mímọ́ ìròyìn ayọ̀ ọbẹ̀ ni pé àwọn ọjọ́ iṣẹ́ àmì ìyanu kò tí ì lọ ó sì wà torí Jésù ọ̀kan náà ni lánàá lónìí àti títí láé òun náà yóò sì ní agbára iṣẹ́ ìyanu lọ́wọ́ olórí ní sọ pé agbára ń bẹ agbára ń bẹ agbára tó ń ṣe iṣẹ́ ìyanu ó ń bẹ nínú ẹ̀jọ̀ ọ̀dá agbára agbára tó ṣe iṣẹ́ ìyanu ó ń bẹ nínú ẹ̀jẹ̀ iyebíye ti ọ̀dà àgùntàn. we need that wonder working power. a nílò agbára tó ṣiṣẹ́ ìyanu nínú ayé wa láàárín wa lónìí. People need to know the God of signs and wonders. Àwọn èèyàn láti mọ Ọlọ́run iṣẹ́ ìyanu àtọ́sọ Ọlọ́run iṣẹ́ àmì. There is a power that is above all powers. Agbára kan wà tó ju gbogbo agbára lọ. There is a power before whom all other powers bow. Agbára kan wà níwájú gbogbo agbára ń tẹríba fún. There is a power that can go from village to village, from city to city. Agbára kan wà tó ń láti ìlú dé ìlú láti ìgboro dé ìgboro. Agbára kan wà tó ń jẹ́ agbára kábíyèsí. Agbára kan wà tó lè gbé gbogbo agbára mì. Agbára kan wà tí ò bọ̀wọ̀ fún kò lè ṣeé ṣe for the doctor to write all. agbára kan wà tá dúró de oníṣègùn kan gbogbo sáà lè kó wálẹ̀ fagilé agbára kan wà tá a ń pè lágbára tó ń borí agbára kan wà tá a tó ń pè agbára tó ń tù kọ́ká agbára kan wà tó ń sọ ní di àyè agbára kan wà tó ń sọ ní di ọlọ́rọ̀ tó sì ń sọ ní tálíkà agbára kan wà tó ń pani láì ní ọwọ́ nínú things to consist. agbára kan wà tó ń jẹ́ kí gbogbo nǹkan wà. agbára kan wà tó ń yí egungun gbígbẹ padà. agbára kan wà tó ń sọ̀rọ̀ ìṣẹ̀dá sí nǹkan nǹkan á sì ṣẹ̀dá ara wọn. agbára kan wà tó ń jẹ́ kí atẹ́gùn èyí kó fẹ́ lé egungun gbígbẹ. agbára kan wà tó ń mú ìdánigún sójú kan kúrò tó a sì mú ìjẹrà kúrò. agbára kan wà tó ń ru ìbínú àwọn áńgẹ́lì sókè agbára kan wà tó ń pa gbogbo irúgbìn àrùn tó ń bẹ nínú àgọ́ ara agbára kan wà tó jẹ́ kó lè bọ̀ fún nínú ìsà òkú agbára kan wà tí ikú máa ń bẹ̀rù agbára kan wà tó ń jẹ́ kọ́kùnrin àbóbìnrin kó máa lúwẹ̀ẹ́ nínú omi ìwòsàn agbára kan wà tí máa ń mú gbogbo ẹ̀ ń burú sọ kò ní ṣe mọ́ ní léwu tó agbára kan wà tó máa ń gba kọ́kọ́ lọ́wọ́ ikú tó sì máa ń gbé agbára kan wà tó máa ń sọ ìparun sí ìdánigún sójú kan agbára kan wà tó máa ń fara hàn tí wọ́n tó ìmọ̀ tó máa ti wá èyí là ń pè ní agbára tó ṣiṣẹ́ ìyanu agbára kan wà tó sọ̀rọ̀ ní Joshua náà òòrùn sì dúró jẹ́ Joshua ní ìwọ òòrùn dúró jẹ́ èyí tó túmọ̀ sí pé ọlọ́run lè dá gbogbo òfin nípa tara jẹ́ dúró nítorí rẹ ọlọ́run lè yí òfin padà nítorí rẹ ó ní ìwọ òòrùn dúró òòrùn sì dúró fún wákàtí títí jọ́sà fi parí ogun mo gbàdúrà fẹ́ tó bá lè ṣàmì pé gbogbo òfin tó yẹ ká dá dúró tó bá lè ní àlàjá tó gbórí a ó dá òfin náà dúró báyìí ní orúkọ Jésù àdàdúró àdàdúró àdàdúró àdàdúró a ó dàdúró àdàdúró àdàdúró àdàdúró àdàdúró àdàdúró ní orúkọ Jésù kàámi rẹ kó ró bí àrá. There is a power ó lágbára kan tó máa ń jẹ́ kó mi tàn jáde láti inú àpáta agbára kan wà tó ń jẹ́ kí òróró jáde láti inú òkúta líle ó túmọ̀ sí pé kò ní ṣe bí nǹkan náà ti le tó kò ní lè ṣe bí nǹkan náà ti nira sí i ó ṣeé ṣe kọ́lọ́run kó mú ìbùkún tirẹ̀ jáde ń bẹ̀ kò ní ṣe iye àwọn tí bí ń pa kò ní ṣe àwọn tí ò lówó lọ́wọ́ ọlọ́run lè mú ọ kúrò níbẹ̀ kó sì tẹ́ tẹ́ gbogbo àìní rẹ lọ́rùn kò ní í ṣe mọ́ pé ọ̀kan nira tó àbí ọ̀rọ̀ kan tó ṣe le tó ọlọ́run lè lọ síbẹ̀ kó mú un tó bá nílò jáde ọlọ́run ló mú omi jáde kúrò nínú àpáta tó mú omi jáde kúrò nínú ọkùnrin líle gbogbo àpáta sátani tó dè làlẹ́jà ẹ lọ́nà a ó tú wọn ká ní orúkọ jésù ní orúkọ jésù a ó tú wọn ká a ó tú wọn ká ṣe la ó tú wọn ká ní orúkọ Jésù. We're talking about the wonder working. À ń sọ nípa agbára Ọlọ́run tó ń ṣiṣẹ́ ìyanu. Agbára ló pè ó pa níyà. Kí àwọn ọmọ Ọlọ́run bá lè kọjá in a British newspaper. àkọsílẹ̀ kan wà nínú ìwé ìròyìn ìlú ọba àwọn onímọ̀ sáyẹ́ǹsì wa gbà pé pípín òkúpa níyà yìí òtítọ́ ni wọ́n ní àwọn atẹ́gùn líle kan lè fẹ́ tá a sì pín òkun níyà. bẹ́ẹ̀ pé iṣẹ́ ìyanu ni pé kí iṣẹ́ ìyanu kó pínyà iṣẹ́ ìyanu mìíràn bẹ̀ ni pé àṣìṣe Fáráò tó fi lúwẹ̀ẹ́ tó fi kó sínú òkun ò rí rí pé òkúpa pín àbí ó rí pé òkúpa yẹn wá dògiri ìwọ náà wá bẹ́ síbẹ̀ o mọ tó pín òkú ọ náà yíyà gbogbo agbára àjẹ́ tọ́yìn láti dáyé rẹ̀ láàmú mo gba ìsínwí látòkè ọ̀run wá ní orúkọ Jésù kàmí rẹ̀ kó ró bí àrá ní orúkọ Jésù kàmí rẹ̀ kó ró bí àrá. The miracle of the Red Sea. Iṣẹ́ ìyanu òkun pa. Showcasing the God that can make a way for you. Ó fi agbára Ọlọ́run tó lè lànà fún ọ níbi tí o ti sọ́nà hàn. Wonder working power too. Agbára iṣẹ́ ìyanu yìí. Somebody to throw a light stick on top of the. ló máa jẹ́ kí ọkọ sọ igi tó fúyẹ́ sórí omi igi sì rì irin ó sì wú ó sì léfò torí agbára tí irin ní ó tóbi igi òun ló wá jẹ́ kí irin kó lè fò lórí omi èyí tó túmọ̀ sí pé a substitution. ọlọ́run ó lè ṣe ìpààrọ̀ nítorí rẹ. can remove any heavy weight any gbogbo tó lágbára tó lè fún ó lè mú kúrò láti mú ayé rẹ mm, tẹ̀síwájú lọ́pọ̀ ìgbà nínú ìwé mímọ́ ají òkú dìde ọmọ oko sadefati Èlíṣà ó gbé ọmọ sadefati dìde agbára iṣẹ́ ìyanu tó ṣiṣẹ́ ìyanu àwọn ọmọ mẹ́ta Hébérù mẹ́ta nínú ìwọ̀n ìlérú. Ọlọ́run sì gbà wọ́n. God showing that the wonder working power of God can deliver from trouble. Èyí tó túmọ̀ sí pé agbára Ọlọ́run tó ń ṣe yàn lè gbà lọ́wọ́ ìṣòro. Opó tí ò lówó tí ò gbé nǹkan kí ó fi bọ́ ara rẹ̀ tí àwọn onígbèsè yọ lẹ́nu. God is a God Ọlọ́run, of providence. Ọlọ́run iṣẹ́ ìyanu ni. Bẹ́ẹ̀ bá ń kàwé mímọ́, ẹ ó máa rí agbára Ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu nígbà gbogbo. Jésù ó sọ omi di wáìnì, agbára iṣẹ́ ìyanu ni. Jésù rìn lórí omi, agbára iṣẹ́ ìyanu Ọlọ́run ni. Ọlọ́run mú owó jẹ́ látẹnu ẹja, agbára iṣẹ́ ìyanu Ọlọ́run ni loaves and fishes and combated. Jésù ó mú àkàrà àti ẹja ó fi bọ́ òwe ènìyàn. Jésù pàṣẹ kí ìjì dákẹ́jẹ́ agbára iṣẹ́ ìyanu ni. Jésù ó débi ibojì Lásárọ́sì ó bẹ̀rẹ̀ sí gbàdúrà pé bàbá ó sì lòdì sí ẹ̀mí ikú àti ìkòkò ó ní Lásárò jáde wá ọkùnrin náà sì jáde agbára Ọlọ́run tó ń ṣiṣẹ́ ìyanu ni. I want you also tonight. Bákan ní àṣálẹ̀ yìí. All upon that wonder working power. Mo fẹ́ kẹ́ ké pe agbára Ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu yìí. With that wonder working power. Pẹ̀lú agbára Ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu yìí. Something. Nǹkan kan, ohun tí ò sí, á di nǹkan kan gbogbo agbára ọlọ́run tó bá pé tó ń fẹ́ sí ọlọ́run á ṣẹ̀dá rẹ̀ pẹ̀lú agbára ọlọ́run tó ṣe ìyanu èèyàn kan jẹ́ òpè á wá dé èèyàn pàtàkì pẹ̀lú agbára tó ṣe ìyanu yìí agbára yìí á polówó ọlọ́run níbi tí gbogbo yẹn ti sọ̀rọ̀ tínú agbára ọlọ́run tó ṣe ìyanu òun ni yóò ṣe sí abẹ tí ò ní fọwọ́ kan tó fẹ́ ṣiṣẹ́ abẹ agbára iṣẹ́ ìyanu yìí òun ló máa so òfo di ohun tó pọ̀ tó ré kọjá tó ń ṣẹ́kù agbára tó ń ṣe ìyanu yìí òun ló lè fọ́ imú kí lẹ̀kùn ṣí mo gbàdúrà fẹ́nìkan gbogbo lẹ̀kùn rotẹ́rì àti tìmọ́ a ó ṣí wọn a ó fi tipátipá ṣí wọn a ó fi tipátipá ṣí wọn ní orúkọ Jésù. It is that wonder working power. Agbára tó ń ṣiṣẹ́ ìyanu yìí. Òun ló máa ń sọ àléébù di ohun dúkìá. Agbára tó ń ṣiṣẹ́ ìyanu ló máa ń sọ ìkùnà di àṣeyọrí. Agbára tó ń ṣiṣẹ́ ìyanu ló máa ń mú kí ẹni ìkọ̀sílẹ̀ kó dẹni ìtẹ́wọ́gbà. Agbára tó ń ṣiṣẹ́ ìyanu yìí ló sọ ìpohùn lórí ẹkún di ẹ̀rín all trials. gbogbo ìdánwò a sọ di ohun tó torí rẹ̀ jẹ́rìí ọlọ́run iṣẹ́ ìyanu yìí a bẹ̀rẹ̀ ogun kan nítorí rẹ̀ ní orúkọ jésù a sì mú ayé rẹ̀ tẹ̀síwájú ní orúkọ jésù kí ló dé tá láti ké pé agbára ọlọ́run tó ń ṣiṣẹ́ yàrá àṣálẹ̀ yìí nítorí pọ̀pọ̀ fara ló yọ àyọ̀mọ́ wa lẹ́nu èyí sì tá a fi láti ké pé agbára ọlọ́run tó ń ṣiṣẹ́ ìyanu kings will not reign over us. pé àwọn ọba búburú má bàa jọba lé wa lórí kí ló dé ta fi ń ké pe agbára ọlọ́run tó ń ṣẹ̀yàn láṣálẹ̀ yìí tó bẹ́ẹ̀ gẹ́ gbogbo ọ̀pọ̀ gòláyà tó ti dé sí àwọn ọmọ ọlọ́run kí ọlọ́run kó lè bójú ti gbogbo gòláyà tì náà kí ló ta láti ké pe agbára ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ibi ni wọ́n ń dojú ti wọ́n sì ń ṣe àwọn ọmọ òun nígbàgbọ́ níwọ̀sí àwọn ẹgbẹ́ òrìṣà mọ̀lẹ́bí ó ń wọ àwọn èèyàn lọ sí ipò àìnírètí ó yẹ ká ké pe agbára ọlọ́run tó ń ṣiṣẹ́ ìyanu kí àwọn èèyàn lè mọ̀ pé ọlọ́run Èlíjà sì wà lójú iṣẹ́ ẹnìkan wà tó yẹ kó ké agbára ọlọ́run kí ìjọba àwọn tó ń pẹ̀gùn rẹ ká lè fòpin sí i ó yẹ ká ké agbára náà láṣálẹ̀ yìí ká agbára náà lè ṣe iṣẹ́ ìyanu ní àárín wa. Many believers have lost faith. Ó ṣe ní àánú pọ̀pọ̀ onígbà wo ti sọ̀gbàgbọ́ nù. Some pray but the prayer is at the lip. Àwọn mìíràn ń gbàdúrà tó gbàdúrà yìí ètè wọn ló wà. Àwọn Kìrìsìtẹ́nì mìíràn rò pọ̀ wọn Ọlọ́run ti lọ sinmi. To make heaven suspend all activities and attend to us. A ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn láti ṣe tí wọ́n mọ̀ pọ́run yóò lè dá wa lóhùn. Agbára Ọlọ́run ó wà lárọ̀ọ́wọ́tò. Àwa la ò fà wá sílẹ̀ mediate in our situation. pé kó lè dá sí ọ̀ràn wa ẹ gbọ́ àwọn kókó yìí olùfẹ́ àwọn òkodo ọ̀rọ̀ ká tó bẹ̀rẹ̀ sí gbàdúrà láṣálẹ̀ yìí of your vision. bí ìran rẹ ti tóbi tó. by who you believe God is. bó ohun tó ṣe rí ọlọ́run sí òun ó pinnu rẹ̀. if there are certain positions. táwọn ipò kan bá wà àwọn ìpele kan. bí èèyàn kan sọ pé mo bẹ́ẹ̀ ǹjẹ́ mọ̀ pé ẹ máa dé ìpele tó ga báyìí. <laughs> àní ẹ̀ ń sọ tẹ́lẹ̀ ni ah, ah, ṣé láyé yìí àbí láyé tó ń bọ̀ wá. bí ìran rẹ ti fẹ̀ tó. ẹni tó gbàgbọ́ pé ọlọ́run jẹ́ ni yóò pinnu rẹ̀ fẹ́ mo fẹ́ kéde kó yí ọ dáadáa kó sì mọ̀ dáadáa two. èkejì. anytime God presents a significant opportunity. nígbà tí Ọlọ́run bá fi àǹfààní rere sílẹ̀. it is usually enveloped in a crisis. irú àwọn àǹfààní bẹ́ẹ̀ a máa wà nínú ọ̀pọ̀ rúkèrúdò àbí wàhálà. it comes at a great cost. a sì máa ná ni ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan. gbogbo ìṣòro tẹ̀ ń rí yìí tá a bá ń sọ nípa ti ọ̀run. àwọn èlò fún iṣẹ́ ìyanu ni wọ́n jẹ́ ìkẹta. if you don't believe God for the impossible. tẹ́ ẹ bá gba Ọlọ́run pé àṣetì òsì lọ́wọ́ rẹ̀ nípa báyìí kìrìsìtẹ́nì tó ń tòun gbé ni ọ́ ò gbàgbọ́ pé ọlọ́run lè ṣe ohun tí wọ́n yọ pé kò lè ṣeé ṣe nípa báyìí kìrìsìtẹ́nì tó ń tòun gbé ni ọ́ ìkẹrin tó bá yẹ pé ìrántí ní fún ayé rẹ kò pe ọlọ́run níjà tàbí kò pa ọlọ́run láyà ohun ẹ̀sín ló jẹ́ fún ọlọ́run bó ti ń rí ara rẹ pé ohun tó dì lọ́jọ́ ọ̀la ayé rẹ ó ń rí ọ̀run fún ni a ní rárá rárá and do something with it. òun láti dìde kó rí nǹkan ṣe. it's unfortunate. ó sì ní láàánú. many believers are not doing what they're supposed to do. ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ni òṣèlú tó yẹ kán ṣe. wọn ò ṣọ́ra wọn kò mú agbára ọlọ́run ó sì bani nínú jẹ́. plenty of the houses that we are living in. púpọ̀ nínú àwọn ilé tá à ń gbé tó sì ní láti máa sanwó ilé. àwọn tó ní ilé yìí gan wọn ò mọ́kọ wọn ò mọ́kà. ọ̀pọ̀ nínú wọn ò mọ́kọ wọn ò mọ́kà. wọ́n sì ní wọn ò sì lọ sílé ìwé wọn ò sì mọ bọ́n ó ti pe agbára ọlọ́run kó wá ṣiṣẹ́ fún wọn tẹ̀ ń fẹ́ láti rí ohun tọ́lọ́run lè ṣe ẹ mọ ohun tọ́lọ́run lè ṣe nípa báyìí ìgbàgbọ́ tó le tó dàbí ìgbàgbọ́ ìsínwín dandan gbọ̀n ni mo gbàdúrà fẹ́nìkan irú oh, àìgbàgbọ́ tó mọ irú ìgbàgbọ́ tó má èrè tẹ̀síwájú yóò ṣí ìdìbò yóò ṣí ìdìbò ayé rẹ káàmì rẹ kó rinlẹ̀ àní kí àmì rẹ kó rinlẹ̀ kó sì já gaara. This is where we are so so different. Níyìn láti yàtọ̀ gidigidi. Ancient fathers. Sí àwọn bàbá ńlá wa nínú ìgbàgbọ́. So so different. A yàtọ̀ gidigidi. So different from us. A yàtọ̀ gidigidi. Kind of faith exercise. Irú ìgbàgbọ́ tán lò. Above us and above us. Ó ga jù wá lọ gidigidi. All eyes closed. Kí gbogbo ojú wà ní dídì. Ṣùgbọ́n tẹ bá wà tẹ ò tí ì dàtú bí. Ẹ ò tí ì yọ̀dá yé fún Jésù. Ẹ ṣe bẹ́ẹ̀ ní kíákíá báyìí. Ká lè Jesus gbà ọ́ nípa agbára tó ṣe àtọ́bẹ̀nu Jésù ohun tí mo wẹ̀ wípé ní orúkọ Jésù ẹ wípé bàbá ní orúkọ Jésù mo tọ̀ ọ́ wá báyìí Jésù Olúwa ẹ wọ inú ayé mi wá ẹ gba àkóso ayé mi láti ìsinsìnyí lọ mo sọ pé ó dìgbò ṣe fún èṣù mo wọ inú ìjọba ìmọ́lẹ̀ lọ ní orúkọ Jésù àmín mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọmọ àti darapọ̀ mọ́ ìpàdé yìí ẹ bá wọn pàdé níbi tí àìní wọn ń bá ẹ ṣòun ńlá ohun ìyanu ohun àkànṣe nínú ayé wọn ní orúkọ Jésù mighty name. ní orúkọ ńlá Jésù la gbàdúrà àmín àmín àmín. I thank God for those of you who surrender your life to Jesus. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ẹ̀tẹ́ yọ̀dá yìí fún Jésù ní ìpàdé yìí ọlọ́run yóò fún lórúkọ Jésù ìpinnu tó ṣe pàtàkì jù lálẹ́ ṣe mo sì yọ̀ pẹ̀lú yín tẹ́ bá ń fẹ́ ìròyìn ìgbaniyanju àti àdúrà ẹ̀rọ àrùn nípìkẹ́ forúkọ yín ojúlé tẹ̀ ń gbé nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kẹfì ránṣẹ́ sí orí nọ́mbà tẹ̀fí mò wá yìí bákan náà lè kọ̀wé sí wa lórí ẹ̀rọ alátagbà wa àìpẹ́ àwa náà yóò máa kàn sí yín ọlọ́run yóò bùkún lórúkọ jésù àmín kí gbogbo ojú wà ní dídì. But there is no salvation in any other. Ó ní kò sì sí There is no other name given under the heavens by which nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ohun tí a lè fi fún ni láti gbanilà tẹ́ bá ké pe orúkọ yìí nǹkan á bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ ohun tí mo fẹ́ kẹ́ ṣe lélẹ́yìí ẹ ó gba àdúrà kéde báyìí ṣùgbọ́n ẹ ó gba ẹ ó ké Jésù nígbà méje tó gbóná ẹ ó wí pé Jésù Jésù ní ìgbà méje tó gbóná jọjọ nípa agbára tó ṣe iṣẹ́ ìyanu rẹ farahàn nínú ayé mi ẹ ó pè nígbà méje tó gbóná nǹkan kan ti bẹ̀rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ bóun rẹ ti lọ sókè tó bẹ́ẹ̀ ni ó ti da tó ẹ̀ràn ti bátìmù afọ́jú òní Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi wọ́n pa lẹ́nu mọ́ ṣùgbọ́n tẹ̀síwájú ẹ má dákẹ́ láṣálẹ̀ yìí nǹkan ṣẹlẹ̀ ṣe ṣetán báyìí ó yá Jésù. Sopota la kayaba. Rio poli katanda ya boshanda. Nakata ya boshanda. By your wonder working power. Nípa agbára tó ń ṣe iṣẹ́ ìyanu rẹ̀, farahàn láyé mi. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Jesus. Jésù. Jesus. Oh Jésù. ẹ̀la ẹnu yìí ẹ̀la ẹnu yìí ẹ̀la ẹnu yìí àṣálẹ̀ làṣálẹ̀ yìí jẹ́. In Jesus' name we pray. ní orúkọ Jésù la gbàdúrà. Yes. Bẹ́ẹ̀ni. That's right. Ó dà bẹ́ẹ̀. That's right. Ó dà bẹ́ẹ̀. Fún àṣà tẹ́lẹ̀ ń kàṣà. Ó dà bẹ́ẹ̀. Someone with an incurable disease. Ẹnìkan tó ní àrùn tí ò gbóògùn. Àrùn tí ò gbóògùn a ti gbọ́n jáde kúrò nínú àgọ́ ara rẹ̀. Sunday. Olúwa sọ pé kó tó dọjọ́ Sunday, ó ní ẹ̀rí márùn-ún. Ẹ ṣeun Jésù gbogbo ìrora nínú ẹsẹ̀ gbogbo ìrora ní ọ̀pá ẹ̀yìn ìrora nínú ojú lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọfà náà ń padà sọ́dọ̀ wọn tó rọ̀ wọn. The healing power of God. agbára ìwòsàn Ọlọ́run ó lò láti yọ̀gbẹ̀yọ̀kọ sí òmíràn bẹ́ẹ̀ ni. Now lay your hands. ẹ wá gbé ọwọ́ yín lè bá níbi àdéhà ní agbára yín àkókò tó láti gbọ́wọ́ yín síbẹ̀ wò ó ka òǹkàdé èje lẹ́yìn òǹkàdé èje yìí ìrọ́kẹ̀kẹ̀ agbára ọlọ́run á balẹ̀ àìlera káàdì àti ọgbẹ́nu agbára yín agbára sì fi yín sílẹ̀ èyí tó ń bẹ lójú èyí tó ń bẹ gbàyà èyí tó ń bẹ lábíyá èyí tó ń bẹ nulí ọmọ bí wọ́n ti ka òǹkà dé èje ìrọ́kẹ̀kẹ̀ agbára ọlọ́run á ṣẹlẹ̀ agbára iṣẹ́ ìyanu ọlọ́run á bàlẹ́ ọ níbikíbi tó bá wà tó bá bàlẹ́ ọ ò lè má lè dá dúró lẹ́sẹ̀ rẹ̀ nílẹ̀ ẹlẹ́ níbi tó wà iṣẹ́ abẹ́dẹ́ a máa tẹ̀síwájú kó a ṣètárí àkàsà màràbànà kó tó pólí kèsìtì ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà. eje. that's the wind. àtẹ̀gùn náà ni. it's blowing upon you. ó fẹ́ lu ọ. the plantation of your feet. ó mú gbogbo irúgbìn ọ̀tá kúrò gbà ẹgbà ẹgbà ẹgbà bẹ́ẹ̀ ni atẹ́gùn ẹ̀mí mímọ́ ah. bẹ́ẹ̀ ni ọfà àìlera wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde ní orúkọ Jésù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Aha that which you have eaten or swallowed. ohun tó o ti jẹ tàbí tó o gbé nì tọ́ta fi ń bá àgùn tàjọ̀ mọ́ rí ètò ń lo ìwọ́kẹ̀ nínú ikùn rẹ̀ ó ń jáde ó ń jáde ó ń jáde ó ń jáde bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Every plantation of darkness in the womb. Gbogbo irúgbìn òkùnkùn tó ń bẹ ní ilé ọmọ ẹ yọ ọ́ dànù. In the name of Jesus. Ní orúkọ Jésù shout the name of Jesus seven times again. ẹ ó tún kí gborúkọ Jésù nígbà méjì lẹ́ẹ̀kan sí i nípa agbára tó ṣe iṣẹ́ ìyanu rẹ jẹ́ kí ìtọ̀ mi yí padà ẹ la ní kẹgbàá ládùúrà. Benny. ẹ gbóhùn sókè ẹ gbóhùn sókè. Thank you, Jesus. Ẹ ṣeun Jésù. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. I give you one minute to check your body now. mo fún ẹ ní ìṣẹ́jú kan láti yàrá yín wò báyìí olúwa ti ṣe ohun kan sí báyìí ẹ yẹ̀ wò dáadáa tẹ́ ẹ bá lè mi ẹbẹ̀ sí mi tẹ́ ẹ bá lè mi ẹ̀yà ara ẹbẹ̀ sí mi tẹ́ bá nu tó wú nínú àgọ́ ara yẹn ẹ yẹ̀ wò kó àṣetẹ́límù bẹ́ẹ̀ ni ẹ yí ọrùn yẹn dáadáa ẹ rí kó ìrora mímú ní ọ̀run ti kúrò jésù ẹ ṣeun ẹ yí ara yín wò dáadáa asúta asúta asúta bẹ́ẹ̀ ni jésù with a loud voice again. lóhùn ara lẹ́ẹ̀kan sí àdúrà ní pàtàkì adarúkèrúdò sí ẹ̀ ní ibùdó ọ̀tá ẹ̀ ó tún pe jésù lẹ́ẹ̀kan sí nípa agbára tó ń ṣe iṣẹ́ ìyanu rẹ̀ lépa àwọn alépa mi dànù ẹ ó pè nígbà méje tó gbóná ẹ lẹ́ni kẹgbà bẹ́ẹ̀. nípa agbára tó ń ṣe iṣẹ́ ìyanu rẹ kọ lé apá wọn lépa lépa wọn lépa wọn lépa wọn lépa wọn kó àṣetà lè kàkó mọ́kàpò. ẹ lè gba ìwòsàn agbára ìwòsàn Ọlọ́run sàn lọ́kàn lára àti ẹ̀mí. Ẹ ṣeun Jésù. Ẹ ṣeun Jésù. Ẹ ṣeun Jésù. Ẹ ṣeun Jésù. Ẹ ṣeun Jésù. Aha! In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Let there be silence now. Kí ìdákẹ́jẹ́ wà báyìí. Kí ìdákẹ́jẹ́ wà. That wonder working power. Agbára tó ń ṣe iṣẹ́ ìyanu ó ń ṣàn lọ sínú ẹ̀jẹ̀ nìkan bó ti ń wọ inú ẹ̀jẹ̀ rẹ àjàgà ikọ̀ òkùnkùn tó ń bẹ láyé rẹ ló ń fọ́ sí wẹ́wẹ́. There is someone ẹnìkan wà nísì ó ń tiraka láàrin ọjọ́ mẹ́wàá sísìn ìtiraka rẹ̀ yìí á dé òpin. You have been told ẹnì kan this fún forever. pé ó máa gbé pẹ̀lú àìlera títí láyé ara rẹ o ọfà ẹ̀mí ikú ó ti padà sọ́dọ̀ wọn tó rán. That's right. Ben bẹ́ẹ̀ni. within the next five minutes. láàrin ìṣẹ́jú márùn-ún. the enemy has suffocated their business. àwọn tí ọ̀tá ti fún òru wọn pa tán ti jí iṣẹ́ òjò mọ́ wọn lọ́wọ́. We shall conclude within the next five minutes. ìṣẹ̀lẹ̀ náà yà ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún. and your testimony shall be great. ẹ̀rí rẹ̀ á sì tóbi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Thank you, Jesus. Ẹ ṣeun Jésù. Thank you, Jesus. Ẹ ṣeun Silence, beloved. Ìdákẹ́jẹ́ olùfẹ́. Ìdákẹ́jẹ́. You that person over there. Ìwọ tó ń bẹ lọ́wọ́ yẹn. Receive gba divine surgery. Iṣẹ́ abẹ́ àtòkè wá lọ́mú rẹ nínú ilé ọmọ ninu nínú ọmú rẹ nínú ilé ọmọ rẹ nínú ọmú ninu nínú ilé ọmọ ninu nínú ọmú rẹ nínú ilé ọmọ rẹ nínú ọmú ninu nínú ilé ọmọ ninu nínú ọmú rẹ nínú ilé ọmọ rẹ nínú ọmú ninu nínú ilé ọmọ ninu nínú ọmú rẹ nínú ilé ọmọ rẹ bẹ́ẹ̀ ni. Yes. Bẹ́ẹ̀ni. Every opportunity that you have lost. Gbogbo àǹfààní rere tó ti sọnù, ò ń gbà wọ́n padà báyìí. Keluna Sakosetelia ẹ gbà wọ́n padà ní orúkọ Jésù. With a louder voice than before. Lóhùn tó lọ sókè ju ti sẹ́yẹ̀ lọ. Ẹ ó pe Jésù lẹ́ẹ̀kan sí i ẹ ó sọ pé nípa agbára rẹ tó ṣe iṣẹ́ ìyanu jẹ́ kí Gòláyàtì mi kú ẹ ńlá ní kẹ́kẹ́ pé orúkọ rẹ̀. nípa agbára rẹ̀ tó ń ṣe iṣẹ́ ìyanu kwali kùsùtẹ́mọ́sápọ́sì kàlíkà. once again. ìdákẹ́jẹ́ lẹ́ẹ̀kan sí. bẹ́ẹ̀ ni. yes lord. bẹ́ẹ̀ ni olúwa bẹ́ẹ̀ ni olúwa. the powers that have been sitting on your marriage. àwọn agbára tó dókòó lórí ìgbéyàwó rẹ a ti ṣí wọn nídìí báyìí. Thank Thank Thank Thank you you you you Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. ẹ ṣeun jésù ẹ ṣeun jésù ẹ Jesus. jésù ẹ ṣeun jésù ẹ ṣeun jésù ẹ ṣeun jésù ẹ ṣeun jésù bàbá kí gbogbo ẹ̀rí ìtàsálẹ̀ kó wà títí láé a fi ẹ̀jẹ̀ jésù bò wọ́n. Now with a louder voice than before. Ní gbígbóhùn sókè ju ti tẹ́lẹ̀ lọ. A ó gba ọ̀kan nínú àwọn àdúrà tó lágbàdo ní Bíbélì. Ẹ ó ké pe Jésù ní ìgbà méje nípa agbára rẹ tó ń ṣe iṣẹ́ ìyanu jẹ́ káwọn ọ̀tá mi túká ẹ̀ ń la ẹni kẹ́ gbàdúrà náà. agbára rẹ̀ tó ń ṣe iṣẹ́ ìyanu rọ̀ sókè pété ní kásá ẹ̀yà kò tó kí mú Jesus' name we pray. ní orúkọ jésù la gbàdúrà. raise up your right hand to the heavenly sky. ẹ nawọ́ tí sínú àwọn ọdún bá. we thank you for this answer that raised up. bàbá dúpẹ́ fún ọwọ́ tó nà sókè wọ̀nyí. we thank you for your grace your power your love and might. àdúpẹ́ fún orí ọ̀fẹ́ rẹ agbára àti ipá rẹ. kọ́wọ́ èkó di ọwọ́ àké ogun rẹ. kọ́wọ́ èkó di ọwọ́ ìwòsàn ìtúsílẹ̀ àti agbára. bí wọ́n ti lọ láti gbá gbogbo tó wá ní gbogbo àsìkò pàṣẹ tó ti wá. ní orúkọ la jésù kristi. ẹ ṣeun bàbá ọ̀run ní orúkọ jésù la gbàdúrà náà àmín pẹ̀lú ipá mímọ́ agbègbè àgọ́ ara tẹ bá náà ẹ̀dẹ́rẹ́ gba àìdẹ́ náà padà sí wọn tó ní a máa pé padà sí wọn tó rán ní orúkọ Jésù ẹgbà nígbà mọ́kànlélógún yá padà sí wọn tó rán ní orúkọ Jésù padà sí wọn tó rán ní orúkọ Jésù padà sí wọn tó rán ní orúkọ Jésù padà sí wọn tó rán ní orúkọ Jésù padà sí wọn tó rán ní orúkọ Jésù padà sí wọn tó rán ní orúkọ Jésù padà sí wọn tó rán ní orúkọ Jésù padà sí wọn tó rán ní orúkọ orúkọ Jésù padà sọ́dọ̀ wọn tó rán ní orúkọ Jésù padà sọ́dọ̀ wọn tó rán ní orúkọ Jésù padà sọ́dọ̀ wọn tó rán ní orúkọ Jésù padà sọ́dọ̀ wọn tó rán ní orúkọ Jésù padà sọ́dọ̀ wọn tó rán ní orúkọ Jésù padà sọ́dọ̀ wọn tó rán ní orúkọ Jésù padà sọ́dọ̀ wọn tó rán ní orúkọ Jésù padà sọ́dọ̀ wọn tó rán ní orúkọ Jésù padà sọ́dọ̀ wọn tó rán ní orúkọ Jésù padà sọ́dọ̀ wọn tó rán ní orúkọ Jésù padà sọ́dọ̀ wọn tó rán ní orúkọ Jésù. Thank you Jesus. ẹ ṣeun Jésù ẹ yára òun tẹ́ ò lè ṣe tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe ẹ fi ìgbàgbọ́ ní sójú ṣe báyìí kọ́ wọ ọlọ́run kó tọ̀ yín ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ọ̀run ti fọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ìbàdí ti kọ́ gbogbo ohun èlò gbogbo tó ń bẹ láàyè rẹ̀ là ń pọ̀ jáde májèlé àgọ́ rẹ̀ là ń gbọ́ jáde orí fọ́ tún ti dàtúgbà tì gbogbo nǹkan oṣù tó nira àti yọ ọ̀dànù ọwọ́ olúwa ń bẹ lára rẹ ògo wọlé gbogbo ara rẹ ẹ jésù ní orúkọ jésù àmín thank you for your children who have joined this program. bàbá mo dúpẹ́ fún ọmọ ẹni tó darapọ̀ mọ́ ìpàdé kọ́wọ́lẹ́ wà lára wọn fún lóore ẹrù ọ̀run sókè láti ran ayé wọn lọ́wọ́ ìgbàta ọ̀sọ́ pàdé kan dé ìgbìnrin ẹ̀rí tó jù báyìí lọ ní orúkọ la Jésù la gbàdúrà àmín àmín àmín ẹ jẹ́ ká jùmọ̀ sórí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ Jésù Kristo ló wa ìfẹ́ mímọ́ tọlọ́run àti dàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó wà pẹ̀lú wa ní sàtìláìláì àmín ní tòótọ́ èrè àti àyè máa tọ̀ wá lẹ́yìn lọ́jọ́ ayé wa gbogbo àwọn. sì máa gbé olúwa láé àti láéláé aleluya ológo méje aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya. I believe that you've been blessed by that program. Kindly join us this next Saturday for the Great Physician Hour at 2130 WAT, ministering Dr. D.K. Olukoya. adversities in life that may slow, counter, and even cause you to lose hope. Lose hope. But don't don't be afraid. Don't be afraid. Facebook 15th, 16th, 17th of September 2022 and be a part of the September Facebook mid-month outreach live with Dr. DK Olukoya. tag Crossing Your Red Sea. Crossing Your Red Sea. And God divided the sea for his children to go through. And indeed he did. Let the glory begin. Clock in. 11 p.m. 11 o'clock. 11 o'clock. WAT. name of Jesus. of Fire and Miracles Ministries. Surely the Lord is here. Position for Marriage is the theme for the Gen 20 September edition of the Marriage Congratulation Program that will take place on the 24th of September 2022. This gathering of singles will be held live. Dr. D.K. Olukoya, the General Overseer of the Mountain of Fire and Miracles Ministries Worldwide, will be ministering. From the MFM International Headquarters, Lagos, Nigeria, this program will be made available on our social media platforms Facebook, YouTube, and Instagram. 0800 WAT. The Gen 28 Singles Marital Congratulation Program, Position for Marriage. Come be a part of this event for a new chapter in your life. Jesus is waiting for you. Fountain of Fire and Miracles Ministries. Surely the Lord is here.